والسلام على رسول الله محمد محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته fóònù tíra nígbà tó ti fi àlàyé fún wa nípa àkọsílẹ̀ àti kórìsì ìpele ọ̀nà mẹ́rin ìní àwọn àkàsọ rẹ̀ pín sí wọ́n ti ṣàlàyé tí alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ ni wọ́n pè ní martabatul ilm ìpele ìmà kí ọlọ́run bá mọ gbogbo nǹkan síwájú kó tó ṣẹ̀dá gbogbo nǹkan kò sì sí nǹkan kan nínú gbogbo nǹkan èyí tó ṣe pé ń ti ń ṣẹlẹ̀ sí àbí ètò náà ń ṣe ọjà sọ́lọ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan èyí tí ó ṣẹlẹ̀ èyí tí ń ṣẹlẹ̀ àti èyí tí ó ṣẹlẹ̀ jíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àti èyí tó ti ṣẹlẹ̀ gbogbo ìpátá lọ́lọ́run ọba wa ti kọ. afa wa ni wàhálà taqdiru tabi'u يكون في مواضع جملة وتفصيلا wọ́n ní ìpè gbogbo bí ọ̀rọ̀ kálukú ti ṣe jẹ́ yìí èyí tó ṣe wípé ó ń tọ ìmọ̀ ọlọ́run ọba tó ní nípa gbogbo nǹkan lẹ́yìn mímà tó mà nípa gbogbo nǹkan ló jẹ́ kọ́kọ́ àkọọ́lẹ̀ gbogbo nǹkan eléyìí tó túmọ̀ sí pé ìmọ̀ ló síwájú lẹ́yìn náà ní kíkọ́ tẹ̀lé. ولربنا سبحانه وتعالى المثل الأعلى àpèjúwe tó ga jù tí olúwa ẹlẹ́dàá wa ni ọ̀pọ̀ amọ́ sí wọn náà ikú tí ìwọ náà bá jókòó níbi tí wọ́n ti ní kọ́ ọkọ̀ nǹkan kan lẹ̀ wọ́n dájú pé ò ní rí nǹkan kọ̀kọ́ àyàfi tó o bá mọ̀. eléyìí tó túmọ̀ sí pé ìmà ní máa síwájú ìmà ní máa síwájú kó tó di pé nǹkan mi ò tẹ̀lé ẹni tí ò bá nímà kò ní lè kọ́ nǹkan kan ẹni tí ò bá nímà kò ní lè kọ́ nǹkan kan ìmà ni ó síwájú. Si téèyàn fi lè kọ nǹkan. wọ́n ní àkọọ́lẹ̀ gbogbo nǹkan yìí ọlọ́run bá kọ́ sí àwọn àyè kan ní odindi àti ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́. ó ń bẹ nínú wa nínú àkọọ́lẹ̀ tọ́lọ́run bá kọ́. هو عام وشامل لكل كائن ntọ́fẹ̀ tó gbòòrò tọ́kárí gbogbo ẹ̀dá ńbẹ́ nu tọ́lọ́mọ bá kọ́ lẹ́bẹ̀ ntọ́fẹ̀ tọ́kárí gbogbo ẹ̀dá tọ́lọ́mọ bá dá gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith pé àkọọ́lẹ̀ kan wà tọ́kárí gbogbo ẹ̀dá tọ́lọ́ndà gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith. فلما خلق الله القلم قال له اكتب كيما تي الله با وا داغيغي Olúwa Ẹlẹ́dàá wa sọ fún pé kọ́kọ́ فجرى بما هو كائن إلى يوم القيامة gègé yìí ti kọ gbogbo ní tí ó ṣẹlẹ̀ tíjọ́ gbẹ̀ndà alqiyama eléyìí jẹ́ àkọọ́lẹ̀ tó kárí gbogbo nǹkan pátá torí ní tí gègé kọ oníjọ́ ṣẹlẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ tí jọ́gbìndà àlùkìyàmọ̀ pátá ní gègé kọ. ó sì ń bẹ nínú àwọn àkọọ́lẹ̀ tó lọ́wọ́ bá ti kọ yẹn ni pé nínú àkọọ́lẹ̀ tó fẹ̀ tó gbòòrò òun náà ni wa àtẹ̀mí wa nínú àkọọ́lẹ̀ tó fẹ̀ tó gbòòrò òun náà ni sánmà àtìlẹ́ wà nínú àkọọ́lẹ̀ tó fẹ̀ tó gbòòrò onáà ní gbogbo ẹ̀dá tẹ̀ ń rí yín pátá wà àkọọ́lẹ̀ kan ọ̀dà wọn ti wà. àkọọ́lẹ̀ pé àwa náà tẹ̀mí abẹ láyé ńgbà kan ńgbà kan àtúní símá gbogbo ẹni gègé yẹn ti kọ. ṣùgbọ́n nínú àwọn nǹkan tó lọ́wọ́ máa kọ sílẹ̀ tọ́jú ẹ̀yẹ̀ fọ́ sí wẹ́wẹ́ ni. ọ̀nà ni irun tó wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ abdullahi ibn mas'ud radiyallahu anhu nípa ntí ànábì wa sallallahu alayhi wa sallam sọ nípa pé inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfah thumma yakunu alaqatan. مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد àdéhìí yìí òun tọ́ka sí ntí wọ́n kọ àkọọ́lẹ̀ fọ́tí wẹ́wẹ́ nípa rẹ̀ ohun tí wọ́n kọ àkọọ́lẹ̀ tó gbòòrò nípa rẹ̀ òun náà ni pé wọ́n mọ̀ bẹ́ẹ̀ gègé ti kọ́ ṣùgbọ́n àkọsílẹ̀ tó jẹ́ ìfọ́tí wẹ́wẹ́ nípa rẹ̀ ta ló jẹ́ báwo ló ti ṣe rí ọjọ́ mélòó ló lò láyé iṣẹ́ wo ló gbélé ayé wá ṣe. bákan náà sọmọ náà ni wọn ni abọ́mọ alìjẹ́nà eléyìí àkọọ́lẹ̀ fọ́síwẹ́wẹ́ ni wọ́n ti kọ́ fún kálukú wa nígbà tá a wà ń bo tá a wà nínú ìyá wa. wọ́n tún ní èyí tó lọ́wọ́ bá tún wá máa wá kọ́ ní alẹ́ Laylatul Qadr òun tó wẹ́ ju tí wọ́n ti kọ́ lẹ̀ fún wa nù màmá wa lọ. sẹ́wọ̀nkì tó kọ fún yẹn nù ìyá rẹ̀ ó dá lórí kí ni tí ó ṣẹlẹ̀ sí yàn kí ni tí yẹn ó ṣe ní ìgbà tí yẹn bá fi bẹ láyé ẹsìn mọ̀ pé ń bẹ́ nu wa àwọn ẹni tó ṣe pé ẹ̀mí wọn rán gùn ọlọ́nkọ́ àkọọ́lẹ̀ mí gùn lé wọn lórí ẹlòmíà lo hundred years àkọọ́lẹ̀ ń tó ṣe hundred years yẹn wọ́n ti kọ́ ńgbà tó àánú ìyá rẹ̀. tọ́ èyí tí wọ́n ń kọ fún kálukú ní Laylatul Qadr àkọọ́lẹ̀ tí wọ́n ń kọ ní Laylatul Qadr ó tún wẹ́ ju èyí tí wọ́n kọ́ nù ìyá wa lọ. bó bá jẹ́ pé ìtàn kan nù ìyá wa wẹ́ ju ètò àánú Lawhil Mahfuz lọ. òkè ètò àánú Lawhil Mahfuz ti gbègé kọ ọkàrí gbogbo ìbẹ̀rẹ̀ ayédópin rẹ̀. ṣùgbọ́n èyí tó wà nínú ṣùgbọ́n èyí tí wọ́n kọ nígbà tá a wà nù yá wa ọ̀kárí ọ̀wọ́ àsìkò tá a lò láyé tẹ̀ríkò tún wẹ́ èyí tí wọ́n kọ ní gbogbo Lailatul Qadr òun tún wẹ́ ju eléyẹn lọ nítorí pé Lailatul Qadr ìjọ lọ́dún yẹn ònìkan náà wọ́n kọ́ mbẹ̀ torí de lẹ́yìn ọlọ́run bá ti kọ gbogbo àwọn wọ̀nyí. èyí tí wọ́n kọ tí wọ́n ta ń kókó àbí ìtàn fọ́ sí wẹ́wẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run bá ti kọ́ ọ. faqad kataba fil lawhil mahfuz ma sha'a torí di eléyìí ọlọ́run bá wa ti kọ́ ń tọ́ fẹ́ sínú al-lawhil wàhálà ti ń bẹ lábẹ́ ẹ̀ ọlọ́run ti kọ́ tọ́fẹ́ sínú wàhálà àsọ̀ fún kálukú. torí dèrè èyí tọ́lọ̀ bá kọ sínú lọ́hìn màfúùsì yẹn ni wọ́n ń pè ní kádàrá tó fẹ́ kádàrá tó fẹ́ tó gbóòrò lélẹ̀ yẹn wọ́n ti kọ àkọọ́lẹ̀ yìí síwájú kí wọ́n tó dá sánmà àtilẹ̀ lọ́lọ́wọ́n bá ti kọ ilé yẹn. ṣùgbọ́n ètò wa nínú hadith abdullahi bin mas'ud èyí tá a wí sáájú yìí báyìí. òun dá lórí àkọọ́lẹ̀ ìgbésí ayé kálukú èyí tí kọ sínú lọ́hìn mahfouz òun ká àkọọ́lẹ̀ ìgbésí ayé ilé ayé tá wa ó dá lórí àkọọ́lẹ̀ ìgbésí ayé kálukú. torí عبد الرزاق الصنعاني أتى ابن جرير الطبراني ابن عمر وتوقف جاري لاتي قتادة رحمه الله تعالى نقرأ لعبتني تنزل الملائكة والروح فيها آية عن سورة القدر أني قتادة صيكي يقضي ما يكون في السنة إلى مثلها أبي فليقضى ما يكون في السنة إلى مثلها نيولوين واقع قول انتي لا تيودون يسي ودون تنبا لا تيودون يسي ودون تنبا قتادني فهذا التقدير تقدير حولي àkọọ́lẹ̀ ètí ń ṣẹlẹ̀ ńlẹ́ lẹ́tọ̀ qadr وما في حديث ابن عباس رضي الله عنه إن الله خلق لوحا محفوظا من درة بيضاء دفتاه من يأكوتة حمراء قلمه نور وكتابه نور عرضه ما بين السماء والأرض ينظر فيه كل ينظر ينظر فيه كل يوم ثلاثمائة وستين نظرة يحيي ويميت ويعز ويذل ويفعل ما يشاء فكذلك قول قوله سبحانه كل يوم هو في شأن رواه عبد الرزاق وابن المنذر والطبراني والحاكم فهذا التقدير المذكور في هذا الحديث تقدير يومي شو بنتوا نينو حديث عبد الله بن عباس آه نينو حديث نينو رتقة هذا صار àbí ṣùgbọ́n tó wá nù àdìsí abdullahi bin abbas radiyallahu anhuma ike dájúdájú ọlọ́run ọba dá wàhálà kan tí bẹ lábẹ́ sọ látara òkúta olówó iyebíye kan tó jẹ́ funfun gbogbo àwọn abala rẹ̀ látara àwọn òkúta olówó iyebíye ni wọ́n ti ṣe ọ̀nà àwọn wọn á jẹ́ aláwọ̀ pupa àti pé tí wọ́n fi kọ́ nǹkan sára rẹ̀ ìmálẹ̀ ni. njẹ́ ó sì kọ ni ibu rẹ fífẹ̀ rẹ̀ ó dàbí ti ń bẹ láàrin sánmà àti ọba máa wò ó ní ojoojúmọ́ ní ìgbà ọgọ́rùn-ún ó lé ọba máa mú láti máa a máa gbé ga. a sì máa rẹ ẹni tó bá fẹ́ sílẹ̀ a sì máa ṣe gbogbo ń tó àwò nínú gbogbo àkọọ́lẹ̀ tó ti kọ yìí. báyìí ìní ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí pé kulla yawmin huwa fi sha'n ẹni kó jọjúmọ́ ọlọ́run bá wa ó ń bẹ nínú ohun tí ń ṣe níṣẹ́. eléyìí túmọ̀ sí pé ojoojúmọ́ náà ni ọlọ́run bá mú un tó kọ àkọọ́lẹ̀ rẹ̀ iná ní musa o subhanahu wa ta'ala torí ẹgbà táwọn olùmọ̀kan tí wọ́n lo àyà kulla yawmin huwa fi sha'n láti fi tọ́ka sí pé àkọọ́lù ojoojúmọ́ kan tún wà látàrí àdéhìí yìí àwọn ìtàn pọ̀ jù nínú àwọn olùmọ̀ wa sọ pé kò tọ́ka sí pàkọ́ọ́lẹ̀ tó lójoojúmọ́ wà ṣùgbọ́n mímú àkọọ́lẹ̀ ṣẹ lójoojúmọ́ òǹbẹ̀ mímú àkọọ́lẹ̀ ṣẹ lójoojúmọ́ eléyìí wà ṣùgbọ́n pé àkọọ́lẹ̀ kan tún wà lójoojúmọ́ kò sí o. torí eléyìí alimami ibn qayyim rahimahullah wọ́n ní gbogbo àkọọ́lẹ̀ tí ọlọ́run bá wá kọ yìí báyìí àti tọ́jẹ́ ti gbogbo ọjọ́ ayé ilé ayé àti tọ́jẹ́ ti ọjọ́ ayé ẹnì kọ̀ọ̀kan wa àti èyí tó mú máa ṣẹlẹ̀ sí wa. àtẹ̀yí tí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọọdún àtẹ̀yí tó mú kọ́ máa ṣẹlẹ̀ sí wa lójoojúmọ́ alimami ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n ní fi dhalika dalilun ala kamali ilmihi subhanahu wa qudratihi wa hikmatihi wa ziyadati ta'rifihi al-mala'ika wa ibadihi al-mu'minina bi nafsihi wa asma'ihi. wọ́n ní gbogbo nǹkan yìí ẹ̀rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. lórí pé ìmọ̀ ọlọ́run ọba wa pé o agbára rẹ̀ pé o ọgbọ́n rẹ̀ tó dókun pé o àlékún àfihàn sì ń bẹ́nu gbogbo nǹkan yìí tọ́lọ́run ọba ń ṣe àlàyé rẹ̀ fún wa nímọ̀ pé ká tún mọ̀ ọ́n sí àtàwọn àtàwọn mọ̀lẹ́kà ẹ̀ńtẹ́ àbámọ̀ pé gbogbo nǹkan pátá lọ́lọ́run ti kọ́ gbogbo ní tí ó ṣẹlẹ̀ sí wa nígbèésí ayé wa lọ́dún kọ̀ọ̀kan lójoojúmọ́ gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ èèyàn túbọ̀ mọ̀ ọlọ́run ọba sí i. torí ẹ̀ gbogbo àwọn àdìsí ń tọ́ka ike bó tilẹ̀ jẹ́ kọ́nà bá ti kọ́ gbogbo nǹkan síwájú kí wọ́n tó wa eléyìí ọ̀kọ́ dínà ká ti ọ̀kọ́ dínà ká gbìyànjú gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àkọọ́lẹ̀ kọ̀kọ́ dínà kọ owó oògùn àárẹ̀ ti ń ṣe ọ́ àkọọ́lẹ̀ náà gbọ́dọ̀ dínà kọ owó tó fi jẹun àkọọ́lẹ̀ kọ́ kọkọ kọ̀ọ̀kọ́ ọmọọba yẹn aláìmàkan àkọọ́lẹ̀ kọkọ dínà kó gbìyànjú kí ọmọba jẹ́ ọ nítorí pé látàrí ìyànjú rẹ náà ló ti ma kí ọba kọ́ọ́lẹ̀ fún ọ tó bá dé pé wàá rí ni látàrí ìyànjú rẹ ní ọpọ́ òrì tó bá jẹ́ pé ò ní rí táàrẹ̀ ń sin ọtí ń ran tó ní ọlọ́run ti kọ́ pé ó mi ọlọ́run ti kọ́ pé ń lọ owó oògùn lò tọ́ ó sì ṣe é ṣe kákọ́ lẹ́mí iná wà pé látàrí o iná ló tún bá kú àbẹ́ẹ̀ bẹ́ẹ̀ tara ìmẹ́lẹ́ lọ́ọ́ jẹ́ kí n tọ́wà kó tún hàn wọn náà tara àyànjú ló jẹ́ kí n tó wà mi ọ̀hán torí di eléyìí báyìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àkọọ́lẹ̀ ò dínà owó oúnjẹ jẹ ebi ń pààyàn débi kí wọ́n bá a sọ̀rọ̀ kọ̀ gbọ́n má wọ́n wá ní ẹ̀wọ́ oúnjẹ jẹ kọ́lá bó ṣe gàrí ẹ mú ó ní rárá o àkọọ́lẹ̀ pé bí ọ̀pá mi ti síwájú ẹjẹ́ ọ̀pá mi débì kan á sì ké bọ́yá o àkọọ́lẹ̀ eléyìí yóò ṣe àfihàn pápọ̀ọ́lẹ̀ míì tún wà. ibi tí ó pọ̀ kú nù. de eléyìí wọn kì í fi àkọọ́lẹ̀ fi ṣe àtẹ̀gùn lórí àtìmọ́gbìyànjú ẹ̀ríkà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa wọ́n ti kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn ẹ̀kọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa èyí tó kéré jù nínú àwọn ẹ̀kọ́ àfi ṣiṣẹ́ náà ló fa ni wàhálà ti pọ̀ nù gbèsè ayé nípa àwọn àgbésẹ̀ tí olóríire nu wa tí wọ́n mọ̀ gbé láti fi sun gbogbo nǹkan tó bá fẹ́ na ọ́ mú ètò ṣe é pé òsì ní ní fẹ́lẹ̀ ọ̀ náà ni pé al-mu'minu al-qawi khayrun min al-mu'mini ad-da'if wa fi kullin khayr tó ní agbára kìí ṣe agbára ká lè jàjàkadì nìkan ó ní agbára léegun. ó ní agbára lọ́pọlọ ó sì ní agbára lóye khairun olórí wa ahabbu ilọlọ ọlọ́run sì fẹ́ràn rẹ̀ minal báyìí jùmọ́ mi ní tó lọ ṣùgbọ́n wọ́n fi kullin khair orí ń bẹ lára àwọn méjèèjì torí pé mọ́mìnì la pè kíní mọ́mìnì la pè kejì wọ́n máa ń faqada hadhihi as-sifa. فلا مجال له بأن يلحق بمن وجدها ẹni tí ò rí ìròyìn yìí kò sí ọ̀nà tá a fi lè fi tá a fi lè tá a fi lè mú lé ẹni tó ní ìròyìn yìí mú. torí di eléyìí múmi yàn bá lẹ ẹ lè fi wé kèfèrí afanaj'alul muslimina kal mujrimin sẹ́mi kọ́lọ́ wọn bá ní báwo láti lè fi olùgbàgbọ́ láti lè fẹ́ni tí ọgbà fàfọ́lọ̀ mùsùlùmí láàfi wé ẹni tó jọ dáràn láti ti mọ̀ pọ̀ dáràn òun náà lórúkọ tó lọ́n pe gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí òun náà ni pé kí ni ó fi wọ́n ó fi wọ́n kó mùsùlùmí. dhalika yadullu ala anna al-insana idha lam yakun musliman fa innahu la yakunu illa mujriman. ètò ìyàwó ti jẹ́ mùsùlùmí kò lè jẹ́ nǹkan ju ọ̀daràn lọ. ọlọ́run sì ní báwo lẹ lérò ǹjẹ́ rò ṣe dọ́gba pẹ̀lú àwọn ọ̀daràn ni màálẹ́kùn kayfa tahkumun èlò sẹ́yìn tẹ̀ ń dájọ́ kẹjọ́ torí de eléyìí eléyìí fi hàn wá pé múmìnì ò dọ́gba pẹ̀lú ẹni tí èsè múmìnì bó tilẹ̀ jẹ́ pé múmìnì lélẹ́yìí múmìnì lélẹ́yìí ẹnìkan nu wọn ẹ̀jẹ̀ kọ́lọ̀ ń fẹ́ràn rẹ̀ ju ẹnìkejì lọ torí pé òun ní nǹkan tí ẹlòmíì ò ní. tọ́ ṣùgbọ́n orí ń bẹ lára méjèèjì anábìsọ̀lá àti lọ́wọ́ fi àwọn principles kan lélẹ̀ fún wa àti ẹgbẹ́ tí èèyàn bá ń tẹ̀lé láyé yìí gbogbo ní téèyàn bá ń wá yọ̀ mọ́ rí ó lè pẹ́ o àmọ́ padà rí insha allah anabi ni ihris ala ma yanfa'u ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nù máa gbìyànjú láti wá ní tí ó ṣe ọ́ láǹfààní ọ̀gbọ́dọ̀ kọ́lẹ̀ o mọ́kò ẹ bọ́yá kọ́lẹ̀ ti gbẹ pé ìyá ni ọ̀jẹ̀ mi mọ́kò ẹ bọ́yá kọ́lẹ̀ ti gbẹ pé tọ̀ ibi táwọn ó kù sí ládé àwọ̀ gbìyànjú láti máa sákàkà wá ní tí ó bá ṣe ọ́ láǹfààní ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nù ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá wà lọ́jọ́ kò tẹ̀tẹ̀rẹ̀ ta ló ṣe orí ara rẹ̀ ló ṣe o gbìyànjú láti wá tí ó ṣe ọ láǹfààní náà sọ pé àwọn kan ti síwájú àwa méjèèjì ò sì lè máa wá nǹkan kó o fẹ́ mi lópin ìgbà tó ń bá wa rárá o wọ́n sá ti gbìyànjú jẹ wàlẹ́ àti àjẹsẹ́nu ìgbésẹ̀ kejì nù ọ̀ gbọ́ give up ọ̀ gbọ́dọ̀ kọ́lẹ̀ struggle continue bẹ́ẹ̀ láyé yìí òní sọ pé à ń gbà tí gbìyànjú kan bí ìṣẹ́jú márùn-ún tí o mu àwọn akẹ́kọ̀ọ́ ti ń gbìyànjú ọdún márùn-ún wọ́n á ṣe ìṣẹ́jú márùn-ún àwọ̀ ajuzunu ẹsìrì pé ń bẹ ẹnu àdúrà ní Muhammad sallallahu alaihi wasallam pé wa a'udhu bika minal ajizi ike mọ́sádì ìwọ ọlọ́run ọba níbi kíkọ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ kọ́lẹ̀ wasta'in billah ìgbésẹ̀ ẹlẹ́kẹta nu kọ́mọ wá fi ọlọ́run ọba fi wá àtìlẹ́yìn kọ́mọ fi wá ràn lọ́wọ́ nítorí pé òun gbìyànjú lórí tí ó ṣe ọ o sì kọ́lẹ̀ wàláhì kò tó sọ pé kò rí nítorí wa mú àìmọye ẹni tó lágbára jù ọ lọ àìmọye ẹni tó lè gbìyànjú jù ọ lọ tó bá sì jẹ́ pé wo yìí náà ni àmọ́yẹn tó mọ̀ ju ọlọ́ nílé ìwé tí ń fẹ́lì wọ́n sì mọ̀ ju ọlọ́ wà láì tó ẹ pé tí wọ́n bá yanu tó máa ń sọ̀rọ̀ nípa àgbà wọn mọ̀ fi ọ̀rẹ́ ni pé kọ́mọ ṣọ́tọ̀ pípé ọmọ kankan àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n tí a bá ṣe ìdánwò ẹ rí tó ń fẹ́lì ẹni tí ń ṣọ́tọ̀ pù rẹ̀ yóò bá fẹ́lì ó sì mọ̀ kọjá sí sọ àmọ́ tọ̀ wọ́n mọ̀ tẹ̀sẹ̀ wọn náà lẹ́yìn ẹ̀ṣá Allahu Rabbul Alamin torí délé ẹni tó bá ti sọ pé ìyànjú mi ni ìyànjú mi ni irú wọn máa fẹ́lì ni wàláhì mo lè bẹ́ẹ̀ yọ kàn bọ́ọ̀nù takùté ni àmọ́ tó o bá ti fi ọlọ́run ọba síwájú tó ń fọ ọlọ́run ọba wá ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn tọmọ kádùá nígbà kéta gbára ọlọ́run ọba ti ṣe tán láti ràn ọ́ lọ́wọ́ nítorí pé pọ̀ nínú àwọn èèyàn àwọn èèyàn tó ṣe pé wọ́n dìpẹ́ǹdì lórí ìyànjú wọn tó ṣe pé tẹ́lẹ̀ ni wọ́n mú gbèsè ayé ìyànjú lásán kò tó ìyànjú lásán kò síbi tí ò torí ẹ̀ mọ́mọ́ wúra rẹ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ ìtòbi tọ́lọ̀ ń gbàdúrà tiẹ̀ dé tọrọ rẹ dáa dé yìí tó jẹ́ pé gbogbo nǹkan tiẹ̀ ń kàn ṣáì ní wa wò pé yóò o ti o ti o ti gòkè odò káfárá o tó kọjá pé mi báwò. tí ọmọ wò pé àánú bá wò àwọn kọjá ń tọrọ àánú ọlọ́wọ́ bá sọ fún bó ṣe mọ̀ ọlọ́dàkùn wa lọ́wọ́ mẹ́sẹ̀ wá lẹ́ni tí ọjọ́ rẹ̀ lójú tọ́lọ́ bá bá fi hàn bó ṣe mọ́ ní ọba àti pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ ń forí sápọ́n. torí di eléyìí wọ́n sẹ́yìn bí máa fọ́ bá wáyé àtìlẹ́yìn lórí gbogbo ń sọ o sọ pé mo kọ́rọ̀ ó sì mà kọ́rọ̀ lọ́kọ̀ gbogbo èèyàn yòókù bẹ́ẹ̀ léèwé àmọ́ subhanallah al-azim tó máa fi lè bi wọ́n léèrè papọ̀ pẹ̀lú àwọn olódo tó ń wò kó lódo ni wọ́n tó ń kọ́ ọ̀hún níjọ́ ọ̀dán ọlọ́run ó sì máa yá sí lọ́pọ̀lọpọ̀ yes you are writing the correct answer you are writing the correct answer ń bọ̀ bá ti jáde ní ọba rí pé all I wrote are wrong answers ọ̀tún àbí ọ̀tún. ẹ̀dá kun torí tọ́lọ́ mọ́ gbàgbé ó kọ pa ọgbàgbé ó kọ gbogbo. ayé fún yẹn ń wèé padà sẹ́wọ̀n kó kọ́ ló fi <laughs> so nítorí di eléyìí gbọ́dọ̀ dé pé ọlọ́run ọba ń wá àtìlẹ́yìn rẹ̀ nítorí pé ìdálẹ́mí mìíràn lọ́ọ̀hì tí ọba wàláhì fẹ́lẹ́ ọ̀pọ̀n fẹ́lẹ́ lọ́rọ́ rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ o ìyẹn gbọ́dọ̀ máa tọrọ tó o bá rí tọ́ a ní o wàhálà wo la ní ni pé àwa gbà yùn ọmọ gbàgbé kọ́ làwọn ti gbàgbé yóò máa kírun gan yóò máa ro nǹkan mí ni yóò máa kírun yóò máa wo pé gánà nídìí máa iná lọ fà á májọ yọ lẹ́nu tí gbogbo yẹn bá ó ṣe é ṣe kọjá pé wọ àdánwò tọ́lọ̀ ń ṣe wọn ni pé ètètè rí mu ọ̀pọ̀lọpọ̀ wá wà bẹ́ẹ̀ ní tí gbogbo èèyàn máa tètè rí mu wọ ní tètè rí mu ètè là àdánwò ni ẹni tí máa tètè rí mu ebètè là àdánwò ni fóònù náà ọlọ́run ọba ń fẹ́ kátara àṣòro tá à ń rí kọ́wọ́ owó tó máa báwùn wọ́n fẹ́ kátara rẹ̀ sẹ̀sìn kan tá à ní ṣe tó bá jẹ́ pé ń tètè ń bàjẹ́ aláì bẹ́ẹ̀ gbogbo wa. nísìnyí sábà máa ní ẹnìkan pín fifty fifty thousand wọ́n ti abẹ́rẹ́ sí pín wọ́n ní gbogbo yín lẹ́rìí o gbogbo yín lẹ́rìí o wọ́n kàn pín dórí èèyàn kẹwàá lọ́ba tán. sẹ́wọ̀n pé ẹni tó jẹ́ nọ́mbà eleven tí ọba sí máa nì fún yóò ti sọ. <laughs> tí o bá ti si bàbá tí mo sànú kíkọ́ wọ́ wájú mi ni ẹ̀sẹ̀ rẹ̀ kí mi ní bàjẹ́ nàmbà tẹ́ ìwé àkóbá ìwọ wá lélẹ̀ nítorí tọ́lọ́ ẹ́ àmọ́ bí wọ́n gbé mi wá bí wọ́n ní gbé mi wá àti pé irú nọ́mbà burúkú wo ló máa mú tó irú gbèsè ayé yọba máa wíwí kúwì yọba máa sọsọ kú sọ so àmọ́ nọ́mbà twelve wọ́n bá ní ẹja payọ̀ lọ torí tọ́lọ̀ ń bá kọ́ páàrì ni kò ní tán tí wọ́n èpin fáwa náà àmọ́ ìgbà tó wọ́n bá ti kọ́ páàrì ní rí àti ah, báwa láǹsì ń bẹ láyé yìí kí ló dínkù fún wa kí ló dínkù sójú rẹ já ni abẹ́nu rẹ sọnù alhamdulilayi kò sí ní tó sọnù fún ọ so number fifteen òun ò ní wíwí kí yọmọ asàdúrà ọlọ́run tí wọ́n tún kó mi ọlọ́run tí wọ́n kó mi wá ah ọlọ́run ìyá ẹ̀ pọ̀ tí wọ́n bá kó mi wá yóò tiẹ̀ gbọ́n kankan nù nínú tí ń ṣe wá àdúrà ni wọ́n máa ṣe àdúrà ni wọ́n máa ṣe àdúrà ni wọ́n máa ṣe léyìí tó ṣe pé dáko nà five ni kò ní sàdúrà kan ẹ̀rọ pé nà five ti gba tiẹ̀ mo lẹ́bàá ó lè ti wọ ibi tí wọ́n ti ń tajà ẹ máa mú wọ́n ti pè nílùú alágolo ńlá yẹn wọ́n máa ní bàbá alágolo ńlá mọ̀ wọ́n ẹ lónìí kí five thousand five ẹ jọ ẹmu méjì wá. <laughs> so ibi tí nọ́mbà fifteen ti ń bẹ lọ́n tó ti ń pè ha ọlọ́run dákun tí wọ́n tún kó mi wá so nọ́mbà five ẹ̀wọ̀n tó wọ́n máa dánwò eléyìí túmọ̀ sí wípé gbogbo ibi tí wọ́n bá bára rẹ wọ́n má gbàgbé ọlọ́run gbogbo kò yóò ń jọba wà má gbàgbé àdúrà ìgbà tó bọ́ sí nǹkan ọ̀yẹ̀ kọ̀ọ̀kọ̀ ọ̀kọ̀ ládùúgbà gidigidi ta'arraf ila Allahi fi raha ya'rifuka fi shidda má gbàgbé láti mọ ọlọ́wọ́n bá wa ní ìgbà tí ara tù ọ́ torí kọ́ lọ́wọ́ bó lè bá àmọ́ wọn náà nígbà tó bá le ẹ̀kọ́ pọ̀lọpọ̀ tó lówó nísìnyí ọlọ́nkọ́ wọn á ní hayya ọ̀sọ́lẹ́ tilẹ̀kùn yẹn wọ́n dé pẹ̀lú wàhálà nìyẹn subhanallah wọ́n dé pẹ̀lú wàhálà nígbà tí wọ́n kọ́ wá sí sọ́lẹ́ so irú eléyìí ẹ̀rí tó wọ́pọ̀ láwùjọ wa ẹni tó lọ́n bá ti gbàdúrà rẹ̀ wọ́n sì máa wọ́n máa fọlọ́ pé fíọ̀ wọn à ní kàkún iná fà ló fi jẹ́ pé òǹdóró ìlà sòfófin mùsùlùmí nà fi mẹ̀sàgídìnà ẹ̀wọ̀n sáfù à ń ti kírun láwọn mọ́tíláṣí ẹ̀rí fòkọ̀rọ̀ wal masakin àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ayuhan nas àwọn tó ti pé laysu bi shay fi nadari nas lójú àwọn èèyàn wọn dáàmà kankan wa natamanna lahum an yakunu 'inda Allahi shay'a àárán kan fún wọn kó wọn jẹ́ kankan pàtàkì níwájú ọlọ but ní pàtàkì lódodo tí bá wo gbogbo mọ́sálásí tẹ̀yẹ́ náà ní kírun náà tẹ́lẹ̀ ẹ̀yẹ́ díẹ̀ náà ni àmọ́ àwọn tí ń kírun wàláhì ọ̀pọ̀lọpọ̀ la hawla lahum wala quwwa. kódà tí ó bá ṣeéṣe kẹlòmí ogun yàn ládùúgbò rẹ̀ gbọ́ ni nígbà tí máa ń kírun yàn ẹlòmí àdúrà rẹ̀ ikọ́ lọ́n dákun tí wọ́n bá padà lé lálẹ́ yìí kò sí ti ń jẹ ìlúbọ́ wà kò sọ́bẹ̀ ọlọ́run ọbẹ̀ lọ́wọ́ kò sí ìlúbọ́ láàyè. tó bá tún ní àǹfààní àti lísìn tó bá pé kò máa ẹ̀kọ́ ẹ̀sìn nípa pé má gbó sókè sàdúà ẹlòmíì ti máa ń ṣàdúrà lẹ́yìn irun ah ọgbọ́ àjẹ́ ìbọ̀wọ̀ ọ̀rọ̀ ìbù àwọn nǹkan ìyàlẹ́nu wàláhì lọ́nà gbọ́ wọn lọ láti bí ọdún mẹ́ta tí bàtà yìí ti já àárín mìíràn wọn kàn bá ní gan ni bá ń ṣe ń gan ni tún lù ó sí subhanallah bọ̀tà àwọn tó rí bàtà tó dán wọ̀ ṣé <laughs> máa pe sọ́láàt la la kí ni kí ni àwọn òkè wọn àbí wọn ti tún gbà ẹ mà pé kí ni wọ́n ń pè léyìn ẹnu sẹ̀ríà istidraj ọlọ́run dẹ wọn ni títí tí gbá wọn ọ̀daràn mú ó kú bí tí wọ́n sàgbà torí de eléyìí anabi sallallahu alaihi wasallam ni wasta'in billah náà wá tilẹ̀yìn ọlọ́run máa wá rántí ọlọ́run ní gbogbo gbà iyyaka na'budu wa iyyaka nasta'in torí wípé àwa wàláhi masakin abna'ul masakin. aláìlè dáṣe ọmọ aláìlè ọmọ ọ̀lẹ làwọn ọmọ èèyàn àwọn bàbá wa ọ̀lẹ àwọn ìyá wa ọ̀lẹ àwa náà ń kọ́ ọ̀lẹ kólékọlẹ̀ gbàrí ìta ni torí délé ní gbogbo òṣèjọ àyà a nídìí lọ a nídìí lọ a ti dán owó nù gbèsè ayé wa gbogbo tó bá yóò tì ọ lẹ́yìn náà yóò ràn ọ lọ́wọ́ náà ni ṣùgbọ́n ìwọ lọ́mọ o tọ̀sọ̀kọ́ pẹ́ ìwọ lọ́mọ o tọ̀sọ̀kọ́ kò pé bó ṣe ń fẹ́ àmọ́ dá wa lójú pé kò sí nǹkan téèyàn tọrọ lọ́dọ̀ ọlọ́run tí ò fún yẹn òsìsì téèyàn wá lọ́dọ̀ ọlọ́run tí ò fún yẹn wọn náà wo bitáyì rẹ dáadé lónìí wo bitáyì rẹ dáadé lónìí oh give up nìyà. sọ̀rọ̀ pé wọ́n mọ kádàrà but I give up ló dé kí ọmọ tí ọlọ́run kọ́ lẹ̀ fún ọ. bíbẹ̀ kọ́ ni ẹlòmíì ní ìsìn ó ṣe jáàmbù yẹn ó ṣe tó ẹ̀mẹ̀wá sá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì ó tún tó àyẹ̀kì ṣe tó ẹ̀mẹrin bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so ṣùgbọ́n ẹlòmíì gbà tó ti ṣẹlẹ̀ kan tó ti rí pé àwọn rìsọ́ọ̀tì yẹn dìm àwọn gbà tó ṣe pé déwèé nìkan náà láyé wọ́n fún ni òun náà ti ń ṣiṣẹ́ àrùtì ẹ̀ lọ. sẹ́wọ̀n pé ó ṣe tó se déédéé pẹ̀lú kádàrà tiẹ̀. sọ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí struggle ọ bẹ̀rẹ̀ sí struggle ọ give up ọ padà hàn sí ọ pé àtẹnbẹ́nu kádàrà rẹ kó débi báyìí àbí ọ̀hàn lọ́wọ́ ẹnu pé àwọn iléèwé strike nìsín ó ti hàn nu pé àṣẹ kò ní parí ẹ̀yọ́ padà hàn sẹ́yìn ìgbà bá lọ jókòó láwọn ẹ̀ẹ́rì pẹ́ lómi ah ó lò wọn lọ skul mọ́ and strike strike ojúmọ̀ ti sú òun ó yé wa ó ti wá hàn pé bẹnu kádàrá tiẹ̀ pé hundred level ni ó ti ni ó ti ṣe u-turn ẹlòmíì two hundred level ni ó ti u-turn ẹlòmíì tiẹ̀ ti dé five hundred level ó kúkú ó fi páálí lé lọ wọ́n ń jọ lọ́mọ́ kádàrá rẹ̀ hàn àbí ọ̀hàn ọ̀hàn látàrí àìdúró torí de eléyìí gbìyànjú lórí ní tó ṣe ọ́ láǹfààní mọ́kànlẹ̀ ti máa wá kínni ìrànlọ́wọ́ ọlọ́run ọba wa. ṣùgbọ́n gbìyànjú lórí tí ó sì ọ́ láǹfààní o má ṣe ntọ́kọjá agbára rẹ má sì ṣe tí ó sọ̀dá látẹ̀jù má sì gbìyànjú láti rí tí ó sì ọ́ láǹfààní lọ síbi tó fi wá dẹrú fún yàn àkọọ́lẹ̀ ti gbẹ but sọ́ra fún ìwà táwọn nǹkan máa ń wú tí wọ́n bá ń wá nǹkan wọ́n ó sì su gbogbo ara yìí ìgbà súnà anábì náà ni oníká gbìyànjú lórí tí ó bá ṣe àà anábì oníkọ ṣàṣejù sallallahu alaihi wasallam torí pé tẹlómi bá ń wá nǹkan wàláhì ẹni tó kọ́ bá sọ̀rọ̀ yun yóò lè ní kó n fẹ́ ràn lọ́wọ́ àmọ́ ń gbà ṣàṣejù bá ti pọ̀ àrùn ọlọ́mọ ìmọ̀ ẹ̀sẹ̀lẹ̀ àbí ẹ̀sẹ̀lẹ̀ ìmọ̀ ẹ̀sẹ̀lẹ̀ wàláhì torí kọ́ mi ìyàn tẹ́rì yìí. bọ́lọ̀ ti daa wa ó ní pé a fẹ́ kí èèyàn mọ́ nǹkan fún wa opposite ẹ̀ lọ́lọ́run ọba wa wọ́n bá wá nǹkan lọ́dọ̀ ọlọ́ máa ránu máa máa tẹnu máa ọ̀n bẹnu tọ́lọ̀ ń fẹ́ mẹ́jọ oṣù ọ̀ tọ́ àwọn wá nǹkan lọ́dọ̀ ìgbà tó ti generally agenda tó ń gbọ́dọ̀ yóò sì ó tún dijọ́ kejì hello salamu aleykum aleykum salam oníkìrìnà yín létí ọ̀rọ̀ ẹni ọ̀dà kò burú mọ́ gbọ́. ó tún ṣe sáà wọ́n mọ̀ wọ́n pé bàbá yìí ti ẹ̀sìn kankan kò ṣe kínní. ṣé dandan ni kò máa sọ dítèsì ti ń ṣe fún wa ni. wọ́n máa tún ní salamu aleykum lágbájá ni mo tún ní rán yín létí ni wò ó. pẹ̀lú à fóònù yọ ní lẹ́nu ah mo ti sọ fún ọ pé màá ṣe tọba tún pè lẹ́yìn rẹ̀ fẹ́ràn pé pẹnáltì nù pé wo wá ìrànlọ́wọ́ rẹ̀ lọ síwájú tọ́lọ̀ ṣe dọ́mìyàn nu wọ́n gan bó ṣe rí nu ó dìgbà tó bá wà ń pò kí wọ́n náà lè fẹ́ kó lè ṣe nǹkan fún yàn. tẹ̀rítà bá wọn kan láyé ẹ jẹ́ ká máa ká máa fọgbọ́n kún ká máa máa fa gọ̀ wá nítorí pé ìfagbọ̀ wá onímọ̀ méje kẹ́ni tó o ti bá sọ̀rọ̀ gbádùn nítorí kí ńgbà tó máa ti tẹnumọ́ fún tó ń tẹnumọ́ fún yóò sùn òun yóò sọ̀rọ̀ pọ̀ yọ lẹ́nu torí pé kìí sọ̀rọ̀ tiẹ̀ nìkan ló fi síwájú lé ayé yìí tẹ̀mọ̀ pé kálukú pẹ̀lú wàhálà tiẹ̀ wọ́n bá a sọ̀rọ̀ kọ́ wà nǹkankan fún ọ òun náà wà nǹkankan míì àbí bẹ́ẹ̀ kọ́ ni tóun náà sì ń gbẹ lọ́hùn wípé tọ̀kọ́ tẹ̀ ọ́ náà lọ́wọ́ tí tiẹ̀ ló tẹ̀ lọ́wọ́ ó sì ń bọ́ gbìyànjú tiẹ̀ náà kí wọ́n ní wàhálà. àwọn ẹlòmíín wà tó sì pé látàrí pé wọ́n ń gbìyànjú láti wá tí ó sì wọ́n láǹfààní wọn kọ̀ láti bá gbogbo èèyàn ṣọ̀rẹ́ ní àkókò yẹn walau kana shaytanan rajiman. a ní instances àwọn èèyàn bíi bẹ́ẹ̀ kò bá Jésù yóò bá ṣọ̀rẹ́ torí pé yóò ní benefit ni òun wá benefit ń bẹ̀ kó sí tọkàn tẹ̀bá bíi pé ah lọ́gbọ́dọ̀ kíra yín tẹ́lẹ̀ ah nígbà tí bẹ́nẹ́fìtì ó lọ́dọ̀ ní wa bẹ́nẹ́fìtì lọ́dọ̀ ẹ̀ káwọn kíra àwọn tó wọn fi gbà lọ́wọ́ àlá ṣe eléyìí ti wà tọ́ da o. ìyẹn gbọ́dọ̀ máa wá nǹkan lọ́nà tí ó fi wá dẹni àbùkù. sẹ́kítọ̀ bá ti kalẹ̀kùn, wọ́n tún ti dábọ̀ sí máa máa yàtọ̀ bàbá nù so bàbá tí wọ́n á yọ yín lẹ́nu ló tún dé o la ilaha illallah. báwo pé tí wọ́n náà ṣe la ilaha illallah tó bá lọ sílẹ̀kùn tó bá rí lóòótọ́ pò náà ni ọkọ̀ pò sẹ́ni pé ah, tí ò sì é pé mo tẹ̀. wíwo ojoojúmọ́ ni. torí ẹ̀ wọlé àjẹsẹ̀ ní tẹ́lẹ̀ yàní lọ́nà tó ṣe yí pé wíwá nǹkan ò ní sọ ọ́ lókun ìgbà tí ò bá ti ní sọ nítorí pé tí máa dá wàhálà lẹ̀ ni pé kéèyàn máa nà gàtí tí ò tí ì bọ̀ nǹkan yìí wọ́n ti ní wọ́n pin fún yín kò sì tí ì bọ́ sábà yìí pé wọ́n ti pin èmi ò rí gbà pé ẹ dákun gbà tí èèyàn rí fifty thousand yẹn gbà ayé wa tán tó o bá kú tó sì rùn ó ṣeé ṣe kọ́jọ́kẹ́ nù gbèsè ayé yẹn kọ́ padà rí fifty million bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ̀tọ̀ bá ti di pé fifty thousand bọ́ tó o lọ para rẹ tó o fi chance fifty million lẹ̀ òkúkú fi lẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó ṣe ìdánwò tó fẹ́ẹ̀lì so ọgbà àwọn i i i i i ó tún wá ẹ wọ́n ti pè fẹ́ẹ̀lì fẹ́ẹ̀lì f f f nínú sọ́bjẹ́tì bíi mẹ́wàá so sẹ́wọ̀n kan ti blackmail rẹ̀ so nígbà tó wá gbọ́ rìsọ́ọ̀tì yẹn tó rí ah ọwọ́ akáwọ́ sórí pé ah irú ayé wo wá ló ń wá ayé tó dáa ni ayé tó dáa lọ wá ayé tó lọ́wọ́ ń fẹ́ kọ́ wá sí òun nínú ẹ̀ tó sì jẹ́ pé Ọlọ́run bò ní fiọ́lẹ̀ fúnra rẹ̀ láì tọ́ wò inú àdánwò náà nìyẹn so tó bá wá tìtì torí pé ẹ pépà mẹ́wàá kéde pépà kì í àmọ́ bá ipò gba f nípa mẹ́wàá ọwọ́ á máa mọ̀ lọ sùn sórí express pé kí tirẹ̀ lọ́ọ́ bọ̀ ẹ dákun kí wọ́n á ní tó fẹ́ tún àchíìfù mọ́ ó tún kóra rẹ̀ sí wàhálà kì í àmọ́ sọ àmọ́ tó bá pọ̀ kàn pọ̀. توني اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها آه الله تقبلوا ọlọ́wọ́ pẹ̀lú rẹ̀ nú àdánwò yẹn yóò wá pintọ́ da jùlọ yóò fi jàrọ̀ rẹ̀ fún ọ. ìwọ sẹ́ńtì ń wò pé ẹ̀sẹ̀ lè yẹ kó wá fún bàbá rẹ̀ kó wá sún bàbá rẹ̀ ná. lẹ́ẹ̀bà jáde nígbà tẹ́ bá jáde wọ́n bá ní kó parí sáfíìsì kọ́ ọmọ padà bọ̀ àwọn ti yàn án ní assistant kìnnìkan lọ́ba pin ìwọ náà bá sí fáìlì history ǹjọ́ kan pé ah sáwọn náà láti ń kọyìn báyìí ìgbà kan rí àmọ̀tẹ́ sá bọ́lọ̀ ṣe máa ń ṣe nǹkan rẹ̀ nù àìmọye èèyàn bẹ́ẹ̀ Mahmoud Abbas Al-Oqqad ọ̀kan nínú olùmọ̀gbà láyé ìsìn ó ti kú ọmọ Egypt ni wọ́n lọ sílé ẹ̀kọ́ primary level ló ti palẹ̀ ẹ̀kọ́ tì nítorí kékeré àwọn òbí rẹ̀ ọ̀jẹ̀ kọ̀rọ̀rùn òun náà ni ó ṣiṣẹ́ wá ní ó wá oúnjẹ wá ní ó wá gbogbo ẹ̀ wá fún àwọn ọ̀pá ti primary level. bàbá gbogbo tó máa pa inú tó bá ṣẹ́kù sáwọn lọ́wọ́ táwọn jẹ lérè wọ́n máa ń ra tíra wọ́n máa kà á wọ́n máa ń ra tíra wọ́n máa kà á wọ́n máa ń ra tíra máa kà á. kí wọ́n tó kú wọn ò pè wọ́n lólùmọ̀ lásán kọjá àlà. ọ̀gá lọ́pọlọ kọjá àlà àwọn tíra tó kọ́ ẹ̀ wa tí yẹn bá gba professorship nínú Arabic language yóò sì wá dictionary sẹ́gbẹ̀ẹ́ torí kó lọ́ọ́ àmọ́ gbàgbọ́ yìí ń tà fà ń sọ. tó ń torí ẹ ló jẹ́ pé àìparí nǹkan kan kò sí ṣe failure àìrí nǹkan kan mú kì í ṣe failure sòtẹ́yìn ọ̀hún á máa para rẹ̀ lọ́kàn jẹ́ tọ́kàn para rẹ̀ dànù lásán lórí òfo torí di eléyìí ló ti jẹ́ pé tí n bá rí nǹkan kan mú kò túmọ̀ sí pé n lè rí nǹkan mímu báyìí ṣe rí nu ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lódodo tẹ́gbọ́n náà bọ̀ kọ́ pé ó lè kọ̀wé àmọ́ tún ní success lágbọn bòmí inú gbèsè ayé tẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tí ń tún kọ̀wé oní tún gàrí wọn oní tún rán wọn lọ léèwé àbí bẹ́ẹ̀ kọ́ ni súnà lọ ni èèyàn sì wà tó jẹ́ pé ìwé yìí náà lọ́kà kọ́ mọ́ lọ títí ó sì lálù ìyẹn sì wà tó ṣe pé ọkà ọkọ̀ gbóyìnbó ni ìyá ń jẹ́ ó sì tún gbàwé ẹ̀rí ìyá ń jẹ́ nítorí pé kálukú pẹ̀lú kìnnì pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ̀. musta'in billah àgbọ̀dọ̀ pa akọjá kátọrọ ọ̀ràn lọ́wọ́lọ́dọ̀ lọ o àgbọ̀dọ̀ sọ pa rẹ̀ torí pé àwọn tẹ̀ mà ọpọlọ wo la gbogbo ntọ́lọ̀ ń fún wa ń dáadáa ara wa ní fìlà tá a

tí wọ́n rán létí ìpọlọ ló fún ọ lówó yìí ó ní á ẹ má parọ́ o ìnáma ùtí tuhu àlẹ ìlmi nàìndì ìmọ̀ tí mo ní nípa bá ti kówó jọ ló jẹ lówó ẹ̀dá ọlọ́run wò tọ́ kí ni ọlọ́run á ṣe fàkàṣẹ́fúnà bíhi wàbí dẹ́rìhì ọ̀f àwọn anìkílẹ̀ ọlọ́run àti owó rẹ̀ kọ́ lọ́mìí. kọ́ wá fọgbọ́n ara rẹ̀ kó fi múra rẹ̀ jáde torí ẹ̀ la hawla lana wala quwwata illa billah torí délé kò sí ẹni tó lè ṣe analysis rẹ̀ báwo ló ṣe rí nǹkan kan tó ń lò rà wàláhì ò lè ṣe nítorí tó bá sọ pé wọ́n fowó ránṣẹ́ sí ọgbà báǹkì ni àìmọye èèyàn náà tó ní wọ́n fowó ránṣẹ́ sí ọgbà báǹkì tó pé ń dọ́tọ́ fẹ́ lọ gbowó ló lè lọ rọ́ọ̀bù báǹkì tó lè sì pa àbí ẹ̀kọ́ ni wọ́n fi five hundred ránṣẹ́ sí i ó sì bá bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ lọ withdraw five hundred ó lè gbé ìbàdí. ọlọ́run ò ní kí tí ọjà sí pé ń dọ́tọ̀ lọ gbowó ó lè gbé ìbàdí. wọ́n wá ṣú yẹ ọwọ́ àdìdì lè ọlọ́run ní kí tí ọjà bẹ́ẹ̀ so ṣé àlèsí analysis rẹ̀ nìsín àlèsí ẹ̀ẹ́mẹ́yẹ yẹn tó ló ń lọ báńkì. tólé ọ̀dánà tó ti kọ́ kadà lógún orí ọ̀kadà náà wọ́n wà tírélà bá rọ́ọ̀lù wọn wọ́n bá kú. ọ̀sán ọ̀sán so ọlọ́run á ní kí wọ́n lè dé báńkì kó sì tún rówó gbà kó lè ọmọ gbọ́ ọlọ́nà ó tún gbowó nígbà tó ọgbà tán pé kápò rí àìmọye èèyàn tó rí ti ẹ̀gbà tán tó ti kó ní kó mówó kó tó ṣe pé àkólé ti lu àbí kẹ́ni tá àfowó sọ kó ní bá yín sọ wọ́n ní pé ibi tí wọ́n gbà ó ti bá kó rẹ tí wọ́n mọ̀ pé á bá yín sọ bàbá ọlọ́run bò ní kí tí wá lọ lè ọjà ni mò ń tà mọ̀nà mo jèrè à ẹ̀mẹ́yẹ ń tọ́tajà tí ó jèrè ẹ̀mẹ́yẹ ni taja tó fi sọ́ọ̀tì ẹ̀mẹ́yẹ ni tọ́tà tó jèrè tó ṣe kó kúkọ́ náwó nítorí analysis wo lọ́wọ́ lè ṣe àdìkọ ọmọ wípé láhàúlà lé wàlá quwwata illa billah torí di eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ sọ ike agbára mi agbára mi báwo ọ̀pọ̀lọpọ̀ ọmọléèwé ló ti fọ́ ara rẹ̀ síra rẹ̀ especially nígbà tí ìdánwò bá ń bọ̀ ṣe ah mo ti ah mo study gan ni o ah kọ́dà kò sí tán lè béèrè ah kò tán lè béèrè wàláhì ọmọ náà wọ́n sì bèrè ọba ní mọ kí ni wọ́n gbà lérò wọ́n bá mọ̀ pé ẹni tí ń vigilate ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ yóò yé e, pé kò yé àwò the English is so clear ah ọlọ́mọdákun ẹ rọ̀ pé kò ti bẹ́ lọ́n tẹ́lẹ̀ <laughs> so torí ẹ ló ṣe é pé ìyẹn gbọ́dọ̀ gbà kó wọn mà ọlọ́run lọ́ mà wọn gbọ́n ọlọ́run ọba lọ́gbọ́n ọlẹ́ ló ọlọ́run ọba lọ́lágbára eléyìí máa jẹ́ kéèyàn rárá sí lọ́dọ̀ lọ. ẹ̀yin náà wò láàrin wa ìyá ń jẹ́ yẹn ebi ń pààyàn ẹ wá béèrè pé àwọn ẹ̀ta lè bí ń pa o ọba dákẹ́. ta ló fi oúnjẹ kọ́ wá o ebi máa ń pa o ta ọkàn rà rẹ̀ lábùkù pé ebi ń pa o. sọgúrú ẹ mọ̀ pé ọ̀fọ̀ ọmú kí ni ọ̀fọ̀ mi bí rẹ ni. so tọ́lọ́run ni àpèjúwe tó ga jù tí wọ́n ẹrú o bá fi máskánà rẹ hàn tó o bá fi báàfù rẹ hàn lílẹ̀ rẹ àti jíjá láìní rẹ hàn wájú ọlọ́run ò ní tètè rí rere gbà lọ́dọ̀ ọlọ́run àmọ́ tó o bá rábàbà inú tọ́lọ̀ ń fẹ́ jù nù kọ́ ọmọ rábàbà kọ́ ọmọ ara sọ́lọ̀ eléyìí máa ń jẹ́ kádùn ọtí ti gbà bí ẹnìkanu tó sọnù sọnù Mẹ́dínà ọwọ́ àti ájì náà tó wá sọnù yẹn so àwọn kan wà lókè lọ́t hadith làwọn máa kó káàdì wọn máa wọn máa lọ kó wọn lórí títì wọn máa kó wọn wá Nigerian hajj mission wọn máa ní ẹjọ́ kò ń bẹ̀ wọn sẹ́yìn tẹ́ sọnù nù ẹnì kan bá ní àwọn èmi ọ̀sọ́ nu. tọ́ kókóró àwọn èèyàn ti pọ̀ mo bá ní tọ́ àwọn tí wọ́n sọnù kí wọ́n bọ́ bí àwọn tó sọnù lọ́kùnrin ló bí àwọn bá ń bọ́ bí káàdì sàn fún yín kọ́ kálukó pírẹsẹ̀ntì káàdì ọ̀yà wọlágbájá wà mú wọn lọ lé wọn wọ́ wà mú wọn lọ lé wọn ọwọ́ ku ọkùnrin alágídí mi ó lóun ọ̀sọ́nù. o ike wọn ọmọ ni mo ní à ah, ti ọba gbà ikọ sọnù ọgbà èmi ní òsì kókó lọ nǹkan kan bó ṣe jáde nù subhanallah bẹ́ẹ̀ ló ṣe rí wọn nítorí pé ń ṣiṣẹ́ rédíò Kaduna ah, bí bá gbọ́n àwa náà gbọ́ ni àwa náà gọ̀ torí pé kò ní í fẹ́ ká pé àwọn èèyàn sọ rẹ́díò Kaduna kọ́ wa ni ẹ lágbájá náà máa sọnù so ìwọ̀n ọ àti lẹ́nu à ọkọ̀ fìyà jẹ́ so ilé ìtumọ̀ sí kẹ́hìn náà ni láàrin yín sọ́nà ìyá ń jẹ́ ọ́ pé yọ̀ jẹ́ ọ́ ebi ń pọ́ ọ̀wá ẹranko títí gbà wo tẹ̀látẹ́gùn yẹn títí gbà ká ọ lọ kó gbogbo gbogbo so nítorí ti lé ìyẹn pé ni wọ́n ti pe àdúrà kan ní sayyidul istighfar ẹ wo túmọ̀ tó wà nù àdúrà yẹn allahumma inni allahumma anta rabbi la ilaha illa anta kọlẹ́kọtẹ́nì wa á na abduka wa á na àìlẹ̀ àìdíkà wa wà àìdíkà ma istata'tu àrùbù bí kàmi ṣẹ́rì ma sana'tu àbúwò wùlẹ̀kẹ̀ bi ni'matika àlẹ́yà ah ìjẹ́wọ́nù wọ́n lọ́mọ jẹ́rìí. mo jẹ́rìí pé mo gbà ìdẹ̀ra tó ṣe fún mi. torí wa ma bikum min ni'matin famin Allah gbogbo tí ń bẹ pẹ̀lú yín ní ìdẹ̀ra ọ̀dọ̀ ta ló ti wá ọ̀dọ̀ ọlọ́run ọ̀kan fẹ́ wípé gbogbo dẹ̀ra tó wà pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá àkọ́kọ́ nù. wa abu'u bi dhanbi mo sì jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi kò sí ọgbọ́n kí n parọ́ fọ́lọ̀. so ẹ wo ara ń tọ́ sọ di sayyidul istighfar ìjẹ́wọ́ wà ń bẹ̀ yàtọ̀ sáwọn kan tí wọ́n máa ní wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tani jẹ́wọ́ fún tani kíni àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ọ̀daràn tó ní kí wọ́n wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fóun ìwọ bíi tani aṣojú tani tányàn àbẹ́yìn òfura ẹ̀ ń torí pé nísìn nígbà tó ní wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ́n bíi tani tẹ́wọ̀n kó nǹkan ọ̀daràn ni ẹ̀ṣẹ̀ ti pọ̀ débi pé káfíìrù ni. ó tún wá ní kí wọ mùsùlùmí kó tún wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fóun káfíìrù ẹni tó yẹ kó wọ́n gbá ń pàkọ́ tó wá yọ kùmà so àìtètè pólì so eléyìí ò ní nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ọlọ́ọ̀ ní mọ́tàforí jẹ́ ẹ̀ṣẹ̀ òun ni wọ́n ṣẹ̀ òun lọ gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún àbí òye wa lẹ́yìn náà tó bá fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fọ́lọ́ subhanallah ẹ wọ ẹ wọ àdìsí kọ̀sọ́ pé ọlọ́mọ pààyàn ọlọ́mọ jalè ọlọ́mọ a wọ ọbú obi zambi mo sì jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi torí pé ọ̀nà ọmọ in details kò sì sí nítorí fẹ́ gbé pamọ́ fọlọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ olóò ti kọ́ńfẹ̀sì yẹn ó ti tó láti mú kọ́lọ́mọ̀ bó forí jẹun sọ́ọ̀fẹ̀rẹ̀lì fẹ́ ìnáwó láàyà òfin gbóná ọba ilà àǹtí ìsàmù ti dáa pọ̀ jù forí jì mí torí pé ẹnì kì í sàforí jẹ́ ẹ̀ṣẹ̀ àfi ìwọ tóra ò nílé mọ́mù kan ti forí jiyàn ìmọ̀mù mọ́kà kan ò sì ti forí jiyàn ìmọ̀mù mọ́dínà kan ò sì ti gba kádà àti gba káàdì ìtọrọ àforíjì tí wọ́n fún ta ni. láàrin rẹ sọ́nù kò sí gáàpù kò sí mídíétọ̀ kankan láti bẹ́ẹ̀ lọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run kálá ọlọ́run ọba ọgbọ̀yọ̀ gbà. torí di ẹlẹ́gbẹ̀ wọlé àti àjẹsẹ́ni anábì sallallahu alaihi wasallam wá fún wa pírẹ́sìpù tó ga wọn ni

wọ́n ní àdúrà àti kádàrà wọ́n ní gbèsè bíi mẹ́ta láàrin ara wọn inú kó ṣe é pé kádàrà lágbára ju àdúrà tí wọ́n ṣe lọ sọ́kàn nàbì sọ́lá àṣìlá sọ pé nǹkan kan lágbára láti ti kádàrà àyàfi àdúrà ó ṣe é wọ́n ti ń bẹ lóhùn látọdún márùn-ún kò ṣẹlẹ̀ ọlọ́run akọ pé kò ṣẹlẹ̀ ní ìsìn láburú tọ́ Imam Ibn al-Qayyim nínú tírà àwọn ad-da'u wad-dawa' wọn ní relationship connection orísun mẹ́ta ní bẹ láàrin àdúrà àti kádàrà ìgbà míì àdúrà tó ṣe ní agbára débi pé yóò ti kádàrà yóò ti kádàrà aburú dànù fún ọ wọn ò ní mọ ọsàrí pé rere ní sáńsẹlẹ rere ní sáńsẹlẹ torí ọlá àbádùá tó ń ṣe ti ṣe pọ̀ bó ṣe lágbára sí i ìgbà míì sì ń bẹ tètè kádàrà ó lẹ púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ kádàrà abúyùn. tó ṣe pé kádàrá bú yọ gbá àdúrà rẹ ń bọ́ọ̀lù dànù ni tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àdúrà síbẹ̀síbẹ̀ tí wọ́n á láǹfààní tó ń ti pé aburú ń ṣẹlẹ̀ nítorí pé àdúrà ó ṣe sábà bí kí aburú yẹn ọmọ pọ̀ tó bí ọba ti ṣe pọ̀ tó sì bá ṣàdúrà. qul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum sọ fún wa ẹ̀rẹ́ ànábì sallallahu alaihi wasallam kọba ti dààmú pẹ̀lú yín kọba ti ẹ̀ ti kà yín sí tí ìbá ṣàdúrà tẹ̀sí. ọ̀rọ̀ ọba ti ṣẹlẹ̀ jama wàlá àbá ti parun oríṣiríṣi aburú ọba ti ṣẹlẹ̀ àrílù àjálù ọba máa ṣẹlẹ̀ ni tí ọba ṣàdúrà bá wa. ṣàdúrà wúlò àbí òwúlò náà ni ló ṣe jẹ́ pé kéèyàn máa ṣàdúrà ó péjú kéèyàn máa ṣèpè lọ kéèyàn máa ṣèpè lọ. torí de eléyìí báyìí eléyìí ẹlẹ́kejì ẹlẹ́kẹta onáà ní kó jẹ́ pé àdúrà tá náà wọ́n jọ wọ́n ní eléyìí ọmọ bẹ́nu ìjàkadì ní títí tẹ̀ kú yẹn kadara kí kádàrá yẹn wọ́n fẹ́ wá àdúrà ọ́fíìsì kádàrá yẹn wọ́n fẹ́ wá àdúrà ọmọ yẹn títí tí fi ní sí ma ó túmọ̀ sí pé ọmọ ìsira rẹ̀ láǹfààní pọ̀ ẹni tí ma ṣàdúà ó kófò bára rẹ̀ pọ̀ ẹni tí ṣàdúà torí ẹ̀ ló ti jẹ́ pé ó pàdánù kankan sàmà ó sì tún ní ládàá torí ẹ̀ lànà bisọ̀ lọ́wọ́ àṣìlá sọ pé tí aburú bá wá ṣẹlẹ̀ o níṣẹ́ lọ́mọ sọ ibi kọ́dọ̀rù lọ́ wà máa ṣá àbáàlì àkọọ́lẹ̀ ọlọ́run lélẹ́yìí o ohun tó sì fẹ́ ló ṣe àkọọ́lẹ̀ ọlọ́run lélẹ́yìí o ohun tó lọ́wọ́ bá wá fẹ́ ló ṣe kí ni ló ṣe. o gbọ́dọ̀ máa sọ pé lọ́wọ́ àní fàáltù kẹ̀dá wàkẹ̀dá lakana kẹ̀dá wàkẹ̀dá. má sì máa sọ pé ìbá ṣe pé báyìí báyìí mo ti ṣe wọ́n sì ń dá mi mọ̀ràn kí n má gbọ́nà yìí o tó bá yẹ pọ́nà tí wọ́n ní ń gbà mọ́ gbà nǹkan yìí ọ̀rọ̀ ajé ṣe à. fàyínà lọ́wọ́ taftahu bàbá ṣẹ̀fọ́n torí gbólóhùn ìbá ṣe pé ìbá ṣe pé ìmọ̀ sílẹ̀kùn èso. sọlẹ́ ìfihàn wa wípé kádàrà àwọn ọmọ tó wà nínú kádàrà ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ ti torí pọ́lọ̀ ti kọ kádàrà kọ́ wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ wàá gbìyànjú ìyànjú rẹ ni ó jẹ ọmọ kí ló wà nínú kádàrà ìyànjú ni ó fi ọ́ ṣe dáadáa torí pé ọlọ́run kò pé kí wọ́n lọ wá kọ́ lọ wò ó kọ́ lọ so that you can struggle. láti wà àlìjẹ́nà à sọmọ àlìjẹ́nà ni wọ́n ni then you relax sẹ́wọ̀n pé tí ọmọ ẹsẹ̀lẹ̀ nu tólówó ni wọ́n kọ́ lẹ̀ fún ọ ni you don't work tóló tí wọ́n pè ọ ni lójúmọ́ kọ́ lọ sùsù ká so àbí ọ́ lálá sí àlàyé rẹ̀ àárẹ̀ òní sọ kọ́ ọmọ ní precaution kọ́ ọmọ lo gbogbo oògùn tí ọ̀dá kọ́ ọmọ mumi tí ọ̀dá so subhanallah àwa náà ti mà. wípé àkọọ́lẹ̀ ọ̀kọ́ dínà ká jẹun àkọọ́lẹ̀ ọ̀kọ́ dínà ká ṣiṣẹ́ àkọọ́lẹ̀ ọ̀kọ́ dínà ká gbìyànjú báwo wá làkọọ́lẹ̀ ti fẹ́ kọ dínà ká sìn lọ. ìgbà ọ̀run lọ́mẹ́ni tí ó là ọ̀run wo àwọn ọmọ àṣà yorùbá ni àwọn ọ̀sẹ̀ lọ́pọ̀ wẹ̀ o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa bá parú ẹ̀ o nítorí pé inú ó fi ọ̀hàn kókó òòsà ni wọ́n abbreviate báyẹn pé Ọ̀rúnmìlà lọ́mọ ẹni tí ó là ikú Ọ̀rúnmìlà wọn mí níbẹ̀ yẹn tẹ̀tẹ̀ yìí náà bá sì ń bá wọn sọ ṣé mùsùlùmí lẹ́yìn àbí Ọlọ́rúnmìlà tó ń torí di eléyìí ló sọ Ọlọ́run Allah lọ́mọ tani ọ̀là tó bá jọ gbẹdẹ àlùkìyà ǹjẹ́ tó bá rí báyìí kádàrá ti gbẹ o ṣùgbọ́n ti wá ní pé ká gbìyànjú òní tá a sì rí kò tó láti fi ṣàpèjúwe bọ́ọ̀lù òṣèré àwọn kan máa ń dá sani pé jimá tí ọba dá ńkọ́ làrúbá láti mà àlàmísì bá ó ti pẹ́ làrúbá láti mà ṣùgbọ́n bóòní ti ṣe rí kò tó láti fi ṣàpèjúwe bọ́ọ̀lù òṣèré ọlọ́ọ̀nìkan lọ́mọ bọ́ọ̀lù òṣèré. àìmọye èèyàn ló ti pígbésẹ̀ tí ń gbé lónìí tá a bá fẹ́ wò tá fẹ́ analyze rẹ̀ a lè sọ pé yẹ future eléyìí ńkọ́ dà gan ẹ promotion ti ń rí i future rẹ̀ ó lè má da rárá débì kan tí wọ́n hu ku bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì wà máa wọ pé rù kù tí kó lówó orúkọ tó tún máa rí ni pé bàbá aláàrù àìmọ irú rẹ̀ èyí ọmọ wa béèrè pé ṣé àárù wọn rù lówó ni àbí báwo káwa náà máa lọ sí subhanallah so nítorí délé ló ti jẹ́ pé àkọọ́lẹ̀ ti gbẹ àwọn gbọdọ̀ ti torí láti rí yẹn lónìí káfí má fẹ́ bá ṣe kásì má ti torí bá ṣe rí lónìí káfẹ́ bá ṣe gbogbo ẹni tẹ́ bá bá ṣe bá ṣe nítorí tọ́lọ́ọ̀nù eléyìí apply lórí afẹ́fẹ́yàwó àfẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin tó fẹ́ fẹ́yàwó làwọn obìnrin reject láti fẹ́ wọn due to their current situation tí wọ́n rí lónìí pé tani tani sẹ́mi pé tani ọ̀rọ̀ pọ̀ ń bẹ lédè Yorùbá èrè kó bá yọ ti study life rẹ pé throughout the week throughout a complete week ṣòkòtò kan ṣẹ́ẹ̀tì kan lọ́ọ́ máa wọ̀ ọkàn máa pààrọ̀ fìlà ni òun ti ń sọ́ọ̀dì rẹ bẹ́ẹ̀ torí pé òun máa wò ó pé torí màtírí àlàyé tá a wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn òun máa pò ní yóò gan fi wo ọ̀la pé ta ni ìyá ni ọkàn lọ jẹ̀yàn òní ò ṣe dájọ́ o torí pé ọlọ́run ọba nìkan lọ́ọ́ máa kí ni ó dé lọ́la. ẹlòmíì ti wà lónìí tó kí mọ́ṣá ọlọ́ọ̀ mọ́tò márùn. tó bá gbé kan jáde láàárọ̀ ọ̀tọ̀ létí ó gbé jáde lọ́sàn-án sẹ́wọ̀n kí tí nínú bọ́ bá pààkì ẹ̀ka lè ṣe rẹ̀ kéde gbé fi ṣe fáàbà ní gbogbo ẹ̀ jáde níjọ́ kíkì omi ọkàn si ni. so wọ́n mọ̀ á wò kí yẹ ọ̀kan láàárọ̀ ọ̀kan lọ́sàn-án ọ̀kan lálẹ́ wọ́n mọ̀ á tẹ̀lé ní ọ̀rẹ́ yìí torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ jẹ́ ká mọ relationship wa lórí tọ́lọ̀ lágbájá mò ń fẹ́ nítorí pé ọjọ́ ẹni ọlọ́ lágbájá ń fẹ́ nítorí pé kí ni ọ̀tọ̀ ọlọ́ọ̀ni eléyìí ó fún alálàáfíà wàláhì ẹ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni kankan ṣe àbí kẹ́ ẹ kọ̀ láti bá ṣe based on kí ló wà lọ́wọ́ rẹ̀. àbí kí ni ò lọ́wọ́ rẹ̀ nítorí gbogbo ẹni tó bá ti torí rẹ̀ báyàn ṣe tó ti torí eléyìí báyàn ṣe wàláhì ni wọn kò kàn yín torí di eléyìí báyìí kádàrá kálukú ti gbẹ ntọ́lọ́wọ́n bá kọ́kọ́ dà láyé wàláhì ọ̀dà tí gbogbo èèyàn bá lọ gbé katapila tí wọ́n gbé dínà atẹ́gùn lásán tó bá yá yóò kó gbogbo wọn torí pé àkọọ́lẹ̀ ti ṣe kí ni ó ti gbẹ. èyí tó lọ́wọ́ bá ti kọ́ pé òní dà ọ̀sẹ́ni tó lè sọ ọ́ dì. wàhálà yìí ọ̀gbọ́dọ̀ jọ́ kan ní ẹni tó lọ́wọ́ bó sóore fún tí wọ́n máa dúpẹ́ fún yẹn o. nísìnyí ọ̀pọ̀ àrílẹ̀ ẹ̀kọ́ ìyẹn ìyàwó rẹ̀ wá bọ̀ wá sẹ́ ọwọ́ àdọ̀gá ńlá ìyàwó wa ń lo. influence eléyẹn láti máa fi ṣe ọ lórí mọ́lẹ̀ pèsè wọ́n ló jẹ èèyàn tí ọba ṣe táwọn èèyàn mi tí wọ́n bọ̀ wá rẹ̀ ìwọ náà bá máa ṣe yes ma yes ma báwo oṣukurullah ta ló fọ́n sẹ́ ọba sábàbí ta ni àwọn èèyàn ìyàwó rẹ̀ tọ́lọ̀ tó fọ́n sẹ́ lọ́ọ́ kó dúpẹ́ fún ni ná àbẹ́ni tó ṣe sábàbí ṣé gáyà lọ́jà ni àbí sábàbù ṣé sábàbù lọ́jà àbí gáyà yàtọ̀ bóò alẹ́ gáyà lọ́jà ẹni tó fi nǹkan léèyàn lọ ọlọ́jà kìí ṣe ń tó bá yàn wà lóòótọ́ ẹni tó bá yàn wá ní èèyàn lè èèyàn lè pé ọ̀rọ̀ tiẹ̀ náà já mà kankan ṣùgbọ́n ìṣòro alhamdulillah thumma ashkuru fulan mo fẹ́ ìfọlọ́ lẹ́yìn náà mo á dúpẹ́ fún lágbájá àbí òye wa so eléyìí fi hàn wá pé a gbọ́dọ̀ fi kádàrá ṣèkẹ́wọ́ ká fi wá sá kúrò nídìí ìyànjú tó yẹ ká máa gbà. torí di eléyìí wọ́n ní kádàrá tẹ́ rí yẹn qad kana yunkiruhu ghatul qadariyya àwọn ẹni tó gun kiri kọjú ewé nínú àwọn qadariyya àwọn ẹni tó kọ kádàrá pátápátá korongodo àwọn kọ pé ọlọ́run kọ kínní kan lé ọlọ́run mọ kínní kan àwọn ilé yẹn kọ́ grade one làwọn torí àwọn ṣe pọ̀ wọn ni majusu hadihil umma wọn ni majusi tọ́wọ́ àánú ìjọ yìí bí àwọn abọ́gibọ̀ pẹ̀nu nínú ìjọ Islam lónìí yìí o Islam náà ti kú ó wọ́n ti kú ó ti tó ìjọ mẹ́ta láti eight century nínú wọ́n ti kú. wọ́n á ní lónìí wa munkiruhu al-yawma qalil àwọn tó ń ta kádàrá lónìí wọ́n kéré o ah wọ́n lè kéré láyé ìgbà tiwọn wọ́n lónìí tá a wá yìí àwọn tó takò kádàrá wọ́n pọ̀ kọjá bìkẹ́ àpò bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ńgbà tó kọ́sẹ̀ oníkèsè lásán nítorí ọ̀bọ sí onírara kèsì lásán oní ẹja gbà fọlọ pé gbà fọlọ gbà fọlọ ló fi ń kó bá mi o. <laughs> subhanallah ẹ̀rí fún àtọ́ takò kádàrá ti pọ̀ jù lónìí. ṣùgbọ́n láyé àwọn Sheikhul Islam wọ́n ní wọ́n tún ti dínkù ó túmọ̀ sí pé nǹkan yí lónìí à pàápàá Yorùbá èèyàn mélòó ló kádàrá pé kíni bọ́pọ̀ sí kèsì kádàrà bọ́bá kú díẹ̀ káàtó kèsì kádàrà. iná ọ̀fà ló fi jẹ́ pé tó bá ké mùsùlùmí ò bá ẹ má sọ̀rọ̀ kèfèrí ò bá gan tó bá ké mùsùlùmí ò bá lè gba kádàrà ni ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe wọn ninety percent rẹ̀ yóò kó mbẹ̀ torí àìgbà kádàrà gbọ́ lọ́sọ̀ wọn dọ̀sẹ̀ bọ̀ àìgbà kádàrà gbọ́ lọ́sọ̀ wọn dolóògùn àìgbà kádàrà gbọ́ lọ́sọ̀ wọn dẹni tí ń sàtìra wọn àìgbà kádàrà gbọ́ lọ́sọ̀ wọn dàjẹ́ àìgbà kádàrá gbọ́ ló sọ wọn doṣó àìgbà kádàrá gbọ́ ló mú wọn máa gba gbígba èmèrè àìgbà kádàrá gbọ́ ló sọ wọn daláwo wàláhì tọ́ba fẹ́ gbé gbogbo ẹ̀ sórí skéèlì bẹ́ẹ̀ lórí àìgbà kádàrá gbọ́ sọ wọn dalúfà lóríṣiríṣi because àwọn wọn kà fún abọ ní pé ká máa retí kí ni ọlọ́run ó ṣe àwọ̀ lóru lérè báwo ọlọ́run ṣògo kíákíá subhanallah sábà lálàkàlà ó ṣe nǹkan sábà tún lálà dáadáa wọ́n tún ṣe nǹkan sábà kó wọn gba kádàrá gbọ́ tán sábà pàdé sí èèyàn kan lọ́nà nítorí ọ̀kàjáde láàárọ̀ pàdé abuké lọ́nà ẹlòmíì lè sá wọlé irú ọjọ́ òwò lò nítorí tọ́lọ́ ẹgbẹ́ kádàrá gbọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gbàjẹ́ ń dàpẹ́ta ní ọgbà ájú lé tani onígbà ájú fọwọ́ fọ́fọ́ ìgbà kádàrá gbọ́ ni hmm? ẹnìkan wúkọ́ nígbà tó wúkọ́ tọ ikọ́ ti gbé wọn náà ọmọ à ń pẹ́ jẹ ọmọ ó fi kọ́ rẹ̀ pé kọ́ fún mi ni ọgbà kádàrá gbọ́ wọn wá pé ah ṣe máa ń sọ kọ́lọ̀ ló mu wa lọ́ọ̀ ló mu wa eh, eh, ìyẹn kù ẹ kẹ̀dé wọ́n pààyàn subhanallah ẹ dákun àwọn páàgùn tó ti pé oògùn náà wọ́n fi ń wẹ̀ oògùn wọn fi ń bọ́jú oògùn wọn mu ẹ kò sí nǹkan ọ̀wọ́n ṣe wọn ni gbogbo etí wọn ṣe nǹkan gan ṣé èsì pé nǹkan ṣe wọn nù nǹkan ṣe wọn náà ẹ máa mọ ọmúgbẹ rẹ ó rẹ ó gbé mu ṣé nǹkan ò ṣe ó sì ṣe ṣé ìwọ lè ó lè tó nǹkan ṣe ju wọn lọ sórí ìdílé ẹjọ́ pọ̀ gbogbo ẹni tó ó ti mú ọ̀nà sí mi a ti mà ibi tó tún léwu sí ni pé gbogbo ẹni tí ọba gba kádàrà gbọ́ kìí ṣe mùsùlùmí gbogbo ẹni tó bá ta kádàrà kìí ṣe mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi abdullahi ibn umar ibn al-khattab radiyallahu anhuma ibi tó ti sàlàyé wọn sọ fún káwọn kẹtì jáde Basra náà takò kádàrà tó ní ẹ lọ sọ fún wọn o kò sí ń tọkọ àwọn kò abdullahi ibn umar abdullahi ibn umar ti máa pa ẹ kú lọ́dọ̀ wọn wọn lè jẹ́ mùsùlùmí tí wọn bá gba kádàrà gbọ́ mo gbọ́ tí bàbá mi gba àdìsí wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam báyìí ló ti ka àdìsí Jibril tó ṣe pé nínú rẹ̀ qala fa akhbirni anil iman nínú rẹ̀ wa tu'mina bil qadari khairihi wa sharrihi ó lè jólúgbàgbọ́ òdodo àfikọ́ gba kádàrà gbọ́ láti sọ pé kádàrà dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí sẹ́mi kí gbogbo ata bá rí dáadáa á kàn máa yan ká ni èèyàn máa dunnú àmọ́ táyà dábàdé yọ àfojú ọkọ̀ rẹ lọ táwọn máa pa àwọn èèyàn pé ẹ̀rí ṣẹlẹ̀ ni ẹ̀rí ń tọ́ ṣẹlẹ̀ ẹjọ́ dání fi ń sùn Allah dàbí ẹni tí subhanallah mistakenly ọlọ́ kẹnu bọ ọkọ̀ sọ tí fi ń gé ọwọ́ sì rẹ̀ ọwọ́ rẹ ọjọ́ orílẹ̀-èdè ibi tí mẹdíkàlì àmójútó tó péye dépò kí wọn lè bá a sọ pọ̀ wọn bá ló ti parí nù ọwọ́ di kùkùté ọwọ́ àgbẹ̀ òkè tó bá gbẹ ẹ̀yìn yẹn ẹ ràn mí lọ́wọ́ sẹ́wọ̀n kó tuma rẹ̀ kékeré ni ẹ̀wù tó lọ ṣe fún mi o kí ni ẹsẹ̀ tí mo ṣẹ̀ tí mo fi dìsáàbù eléyìí nfẹsẹ̀ ọ̀tá ní sùn ọ̀lọ́ sáwá lẹni náà tí ó pè nsọ́ńbẹ̀ so eléyìí àwa pé ẹ jẹ́ ká gba ọlọ́run ọba gbọ́ nínú gbígbọ́ ọlọ́run gbọ́ ni ká ṣe kí ni ká gba kádàrà gbọ́ ìwà ṣe pé torí púpọ̀ gba kádàrà gbọ́ lọ́wọ́ wa máa kẹsẹ̀ bọ́ hù nígbà tó ń lọ́nu gbó wá rí ìta wá kẹsẹ̀ bọ́ mo fẹ́ máa tọ́ àbẹ̀ wá ń bẹnu kádàrà pé kíní kan ó ṣe hmm. tí nǹkan kan bá fọ̀ sọ̀rọ̀ pé ń bẹnu kádàrà pé kò ṣe nù torí ẹ̀ èèyàn kì í lọ tọ́jà nítorí pọ́ gba kádàrá gbọ́ èèyàn kì í lọ fíràn torí pọ́ gba kádàrá gbọ́ èèyàn kì í jókòó síbi tó léwu torí pọ́ gba kádàrá gbọ́ àbí òye wa tòun torí délé ìgbà tó bá gunlé alájà mẹ́ẹ̀ẹ́dógún lọ tọ́wọ́ ní téńtéré bàrándà òkè lọ́hùn ọwọ́ akọ́pọ̀ àkọ́ sí títì ìyàwó kọ́lọ́ mẹ́jẹ ara ìdá tọ́wá ní torí pọ́ gba kádàrá gbọ́ sórí ẹ̀ bá fọ́ àgbè yẹ ńbẹnu kádàrá kórì rẹ̀ ọ̀fọ́ ọlọ́run ti ti kọ́ pé ìwọ náà ló ṣe kí ni sábàbí rẹ̀. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa number one number one. now number one. question First nípa àdìkọ nípa mo sọ pé òsì ọdún náà ló sọ sọlá fún mi pé kí ẹ bá fi kírun ọ̀rọ̀ ẹ̀ tán kí ẹ wá máa tẹ́wọ́ pé kí ẹ máa tẹ́wọ́ bí ọ̀rọ̀ ẹ̀ lọ kí ẹ bá kírun ọ̀rọ̀ pé nǹkan tó fi ń dáa jù pé kí èèyàn kéèyàn bẹ lọ. ṣé títẹ́wọ́ yẹn ni ọ̀dá ni àbí sísàdúà. kéèyàn ṣàdúà jẹ́ra bí. torí pé ìdíwọ́ ti fi kún un. pé kéèyàn ṣàdúà lẹ́yìn ìrọ̀rùn pé kò sì ní tó máa ń bí ẹni ẹ pé òkè pé tíyẹn bá ti azuri kan pé ṣe mọ after azuri pé kò sì fi ọkàn bá dà azuri pé tíyẹn bá tẹ̀ fẹ́ bẹ̀ lọ pé bọ́ọ̀ aṣọ wa ṣe láàrin. kí ló ń sọ pé àti àmọ̀ yẹn náfìlà lẹ́yìn ìrọ̀rùn ara yẹn wọ́n sọ bẹ́ẹ̀ ló kí n ta jù ní pé kí ẹ̀ bá yẹn lọ fún ìtọ́jú kí yẹn bẹ̀ lọ bí áfà. bá a lè bẹ lọ náà nù ọ̀ràn yẹn. nínú níbi sùjú náà kì í lè bẹ lọ́nà bọ̀ tí ẹ̀ bá tí ẹ̀ bá kí ọ̀ràn yẹn tàn pé àtàrò dá kí ẹ̀ ẹni tó sọ pé kò tọ́ súnà pẹ́tẹ́rẹ́ àwọn sọ̀rọ̀ ní táwọn máa ń fẹ́ lẹ́yìn gbogbo ọ̀ràn ọ̀ràn ọ̀rọ̀ tó sọ ṣe déédéé nítorí pé súnà anábì sallallahu alaihi wasallam ó ní gbogbo àwọn àdéhìí tẹ́rí tó wá sọ́ọ̀nì kẹsàdúrà kan dubura kulli salah dubura kulli salah oníkíkẹ́ tó salama nítorí pé duburu shay juz'un min wípé níparí gbogbo òrun duburu tí wọ́n lò yẹn yẹn ni pé nídìí ìdí gbogbo nǹkan ara nǹkan ni kìí sòde rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé kó tó sálámà ó lè ṣàdúrà àtúrẹ̀ rántí pé inú àtayá ó lè ṣàdúrà gbogbo tó fẹ́ ó tọrọ rẹ̀ nínú àtàyà kò sínú súnà anábì sallallahu alaihi wasallam kíkọ́ máa tọrọ tí ń fẹ́ lẹ́yìn rẹ̀ torí rẹ̀ tó bá ní dúró kó lè sọ́ra ìtumọ̀ rẹ̀ ní kéèyàn ṣàdúà kò gbọ́ súnà yìí dáadáa ṣùgbọ́n àwọn tó wá ní dúró kó lè sọ́ra tó túmọ̀ sí ẹ̀yìn rún òun náà ni azkar subhanallah walhamdulillah allahu akbar àti kíkẹ́ àdúrà sí àti kíkẹ́ kúlúwọ́lá àtàwọn àdúrà tá a máa wí lẹ́yìn ìrún astaghfirullah astaghfirullah allahumma anta salam anta salam títí dòpin eléyìí lè tó wa lẹ́yìn ìrún torí di eléyìí wọ́n ní àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìsọ̀kù tá a máa ń ṣe ní ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ní Mínà tá a bá sọ̀kù níbi tí ó kéré tọba sọkò tán á dojú kọ àlùkébílà á ṣàdúà á tún lọ síbi ibi tí àárín tọba sọkò tán á tún dojú kọ àlùkébílà á ṣàdúà tọba sọkò yẹn lẹ́kẹta àní ṣàdúà kankan á padà wọn la pèjúwe bí sọlá ti ti ṣe jẹnu wípé lẹ́yìn sọlá a kì í ṣàdúà kẹ́ ti jẹ́ lẹ́yìn òkò kẹta yẹn á ṣàdúà tòṣùpọ̀ alákòókò ẹlẹ́kejì inú rẹ̀ náà la wà tó ń gbàtà ti sọ ẹlẹ́ẹ̀kejì asàdùn ẹlẹ́ẹ̀kẹta tá a bá ti sọ tán á padà lọ. alimami ibn al-qayyim rahimahullah nínú tíra àwọn zaad al-ma'ad àwọn sọ pé tíyẹn bá wá fẹ́ sàdùà o lẹ́yìn ìgbà tó bá sálámà tán kò burú tó bá kọ́kọ́ ti àwọn nǹkan síwájú á jẹ́ pé ọ̀fẹ́ sẹ̀sìn kan àfẹ́ṣìn tí ò líǹkì má pé ọ̀sẹ̀sẹ̀ pé ọ̀parí sọ̀lá ó ní pé wàá ṣe àfọ̀mọ́ fọlọ́n lọ́pọ̀lọpọ̀ fi subhanallah walhamdulilah wa la ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lahu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàá tọrọ àforíjì wàá ṣe salatu fún anabi sallallahu alayhi wa sallam wàá wá tọrọ ntọ́nfẹ́ wàá wá parí rẹ̀ pẹ̀lú sí salatu fún anabi sallallahu alayhi wa sallam tọba ti lè ṣe bẹ́ẹ̀ tọba tún tọrọ ọta kó naam nọmba two bá ṣe àdúrà ikú máa ń jẹ́ àbẹ̀rẹ̀ máa ń ṣe okùnfà kádàrà abẹ́ ìfà náà ṣe àdúrà mi àmọ́ ọ pé ní nǹkan tí máa ṣe dáadáa kọ́dọ̀ ńlá àdúrà tó dáa jù kọ́ kàmá kí alukur'an kọ́ ma sè rántí ọlọ́run kọ́ ma sàfọmọ́ fọlọ́ ń lọ dájú kọ́ ma tọrọ lọ. torí délé òun náà bẹ́ẹ̀ náà kọ́lọ́ tún lágbára ju ètò ìtọrọ lọ. nítorí pé ẹni tí gẹ́gẹ́ bó ti wá nù hadithul qudsi ètò gúnrégé ọlọ́run ọba wa sọ yẹn ni tí kíkẹ́ alukur'an àbí ṣíṣe àfọmọ́fẹ́mi ọlọ́run tó bá mú kó àìrójú níbi títọrọ nǹkan kan lọ́dọ̀ mi máa fún ní nítorí àjùntí mò ń fún ẹni tí ń tọrọ lọ.

kò sí nǹkan kan kò ní nǹkan kan sí pẹ̀lú ẹ̀ ó lè má ya jẹ́ kí nǹkan kan má di ara rẹ̀ ó sì lè má di ìyá kankan kára rẹ̀ ó wa ṣùgbọ́n tí sọ ni pé ọlọ́run ṣe ilẹ̀ léèwọ̀ ó ṣe léèwọ̀ fúnlẹ̀ láti ara àwọn anabi ọlọ ọlọ́run ṣe léèwọ̀ fúnlẹ̀ láti jẹ ara àwọn anabi ọlọ. àwọn kan náà tún bẹ́ẹ̀ náà àwọn ẹrú ọlọ́run tọ́lọ̀ ń ṣe àyọkúrò yẹn fún. ṣùgbọ́n àdìsí ọ̀sọ́ fún wa pé kò lè ṣeé ṣe ká má rí inú àwọn ọ̀daràn náà ẹni tílẹ̀ ò ní jẹ ara rẹ̀ àbí òye wa torí ẹ̀ yóò jẹ ìsèdíraj nítorí kí ẹran tí pé àwọn kan wọ̀ ná iṣẹ́ kan ó sì ṣe tí wọ́n wọ̀ ná tí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀daràn náà táwọn náà bá rọ́ọ̀kan náà àwọn èèyàn wọn tára rẹ̀ jẹ́ra àwọn ni hàn tó bá gbé táwọn náà ń ṣe ọ̀dà ni ó sáyẹ kí bàbá yìí ó ti di àbí òye wa tó eléyìí wọn fi tì wọn títí tí wọn ọmọ náà iná tọ́lọ̀ ti kọ́ rẹ̀ fún wọn sílẹ̀ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ tíró ẹ̀ la ti sọ nípa ìṣẹ̀lẹ̀ tán lọ́sẹ̀lẹ̀ nínú tíró àkàntán kọ nípa àtàn Mẹdínà ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n háyà <clears throat> lé lẹ́bàá mọ́sálásí ànábì sallallahu alaihi tí wọ́n sì ń gbẹ́lẹ̀ lóru ojoojúmọ́ láti kí káwọn dé ibi sàárẹ̀ ànábì sallallahu alaihi káwọn dé ara ànábì pé. so ọwọ́ ìtakàn nílò ń bì ní pé láti thousand years ago bóyá ti gbà pé ọ̀dẹ́ ara ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn kẹfẹ́ rí lásán wọ̀nyẹn bó wọ́n ti gbà sẹ́mọ̀ yìí pé wọn ò gba anábì gbọ́ lẹ́ni tó tó tẹ̀lé àmọ́ àwọn kò gbogbo ọ̀rọ̀ tó sọ ń kọ́ kò sí rọ́ọ̀mẹ̀ náà nàmbà fọ àríkù sá. wọ́n jẹ́ pé àwọn kan máa ń ṣe àwọn àlàyé kan pé tó a ti gba ọ̀nà bọ́ọ̀lù tó ti sí pé ẹni tó bá ti rìn gẹ̀rẹ̀ láti kọ́ sí pé tó bá kọ́ ọ́ lẹ̀ fún ìwé òun sára àlọ́ ní padà wọ́n ti lè fà ẹ̀ fún ọ̀sọ̀. pẹ́ni tó bá ṣe kòńgẹ́ lè lẹ́tọ̀ọ́ padà ohun tí wọ́n bá kọ́ ọ́ lẹ̀ fún tó ní ó dikítì ẹ̀ pé tó bá ti kóńgẹ́ rẹ̀ tó bá ti bẹ́ lọ́m wípé òní ó láǹfààní kí àdúrà rẹ̀ ó yí kádàrà rẹ̀ padà eléyàn dá àwa ni nígbà tí èèyàn ń kílèmù kankan ni wọ́n gbọ́dọ̀ mẹ́rin rẹ̀ wá anabi sọlá àtúnlá sọ pé kò sí tó lágbára láti yí kádàrá dà àfàdúà wọn ò sì sọ pé ẹni tí ọba ń lè láti kọjú tàbí òye wa nítorí délé ẹni tó sọ wílé ẹ tún padà lọ bá wípé ẹ̀rí wo ni torí mi ti sọ fẹ́ nìkan wọ́n fún mi lọ́rùn wọ́n ní mẹ́rin wa nàbà six tó túmọ̀ sí pé ń tọ́ sọ pé sọ̀rọ̀ sọkúsọ lásán lẹ́yìn náà tó bá rí pé àwọn èèyàn ń bí báyìí kò ní ìdíkẹ́ máa béèrè ṣùgbọ́n àwọn sọkúsọ ti pọ̀ jù àwọn tí ọmọ kankan tí wọ́n kàn máa kọ́ mọ́ lọ́n tí wọ́n máa parọ́ máa nẹ́gbẹ̀ẹ́ ọmọ kánlẹ̀ sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ so tí wọ́n kàn ti pera rẹ̀ láàfáà náà làfáà and especially wọn ò kọ́ ń pa rẹ̀ wọn ò kọ́ kankan nípa rẹ̀ ọwọ́ pé èèyàn kàn ti ké lálàrí ó sì ké kí náà ń pè tàlímù tàlím kálás tó mà kálás eléyìí sọkúsọ lásán ẹgbẹ́ kíkọ́ padà lé kíkọ́ lọ́kọ́ kí ó tẹ́wàá ẹ̀kọ́ sọ̀rọ̀ kí náà sọ kí ni ọba tún sọ náà nàbàbáyì. sọlá fún ìgbà níyà lórí irun báwo a máa ń ké inú àtàyà inú irun náà ni kọ́dà gbọ́dọ̀ ké lẹ́yìn fáyà àti èsì pé èèyàn kírun tó kú la èèyàn gbọ́dọ̀ ké àmọ́ tó o bá ké kọ̀bá rún rẹ jẹ́ nítorí pé òfin ṣẹ̀rí àsọ pé gbogbo tó bá ti jẹ́ ọ̀kan náà àwọn ọ̀rọ̀ tá a máa sọ nù tá a bá mi sílẹ̀ rẹ̀ láyé tí èsì tiẹ̀ kọ̀bàrún jẹ́ bó tilẹ̀ jẹ́ pé àní sọ pé ọ̀kárì o àmọ́ kọ̀bàrún jẹ́ náà kọ̀bá àmàmà kọ̀bàrún jẹ́. bí kí wọ́n sọ fún ọ pé kíní kan ṣe kíní kan wá ní inna lillahi wa inna ilayhi raji'un tó sì ń kírun lọ kò sí tó sì rìn rẹ̀. sẹ́kì mu ya Zakariya khudil kitaba bi quwwa kọ̀bàrún rẹ̀ jẹ́ náà ọ wá sọ̀rọ̀ tó ti tán. ṣé máa ṣe bẹ́ẹ̀ gbogbo gbà. Ah, ẹ pàkíyèsí rẹ̀ ńgbẹ̀ bá kírun tán ṣé bàbá téèyàn lè kéru àtọ̀látùn lẹ́yìn fátíà ni kìsì pé tàkù ẹ̀ máa ń ṣe pẹ̀ ń béèrè téèyàn lè torí mo ráǹfààní kan kọ́ nù lónìí téèyàn lè ké àtọ̀látùn yẹn lẹ́yìn fátíà pé yọ da mọ a máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin ẹ dákun àdìsí wo ló ní a ṣe bá so torí délé yóò di òye wa tọ́ba ti sọ dojoojúmọ́ náà láti láti ní sẹ́ máa ṣe bẹ́ẹ̀ gbogbo gbà ní tọ́ba ti sọ dojoojúmọ́ ẹ ẹ yàrí fún mi. but wàlíkù sọ̀rọ̀ ẹlòmíì subhanallah kò sí báwí orúkọ mọ yàtọ̀ láàrin báyìí àtàdé àbí òye wa ó sì ní lè má mú yín bàbá àti wọn lọ gbọ́ọ́lẹ́ àmín allahumma salli ala muhammadin wa ala ali muhammadin. so bàbá àgbẹ̀ túrọ́tù sọ̀láàtì ni àrí túrọ́tù sọ̀láàtì náà. Thank you.

nípa pé tí wọ́n máa ń sèkọ́ ọmọ náà ẹ máa wérò tí wọ́n ń wé òun kò fẹsẹ̀ rìn lẹ̀. torí ló ti jẹ́ pé ẹni wí kán tí máa ń sèkọ́ ọmọ. allahumma àyàfi tí wọ́n bá dákọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam á sọ pé sallallahu alayhi wa sallam. ìdí tẹ́sí fi mà pé èèyàn wí nǹkan kan ni pé wọ́n máa sọ àwọn tí ń wí nǹkan kan náà ó rí kọ́rọ̀ wọn الله أكبر الله أكبر قال هو ما هو الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله قال من وحده لا شريك له قال أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله ألومني النبي صلى الله عليه وسلم قال أشهد أن محمد رسول الله حي على الصلاة تلقوا داكن حي على الفلاء قد قامت الصلاة أولم يوني أقامها الله وأدامها أولم يوني داكن الله أكبر الله أكبر خليني الله أكبر الله لا إله إلا الله àwọn ọlọ́mọdé ní láàyèlá àwọn yorùbá mi. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله